المبعوث رحمة للعالمين النبي تي الله سبحانه وتعالى tí ó gbé dìde pé kó lè máa jẹ́ ìkẹ́ kó sì lè máa jẹ́ àánú fún gbogbo àgbáńláyé kí a sọlátú náà kí ó máa bá wọn ará ilé annabi àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn náà akírawa abẹ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala àwọn ìjókòó tí a ń jókòó èyí na ta'awanu fiha ala albir wa taqwa tankunra ẹni lọ́wọ́ ń bẹ̀ lórí bó láti máa ṣe dáadáa bó láti ti jẹ́ olùbẹ̀rù ọlọ́run àwọn abẹ́lúwa wa subhanahu wa ta'ala bi mannihi wa karamihi wa izzihi wa fadlihi ẹ̀san téèyàn máa ń bá níbi ìmá jòkó ń bí àwọn àyè dáadáa yìí ọlọ́ndàkùnkùn má dì náà yẹ nìkọ̀ọ̀kan wa ẹni tí ń wí ní ọlọ́ndàkùn má dì náà yẹ rẹ̀ rẹ̀ àwa náà tá ń gbọ́ ọlọ́ndàkùnmọ́dì náà àwa náà ní ẹ̀san gbígbọ́ àwa ń bẹ nínú àánú rẹ̀ a tún jòkó láti máa sọ̀rọ̀ rẹ̀ lọ́nà léní rí in tí kìí sọ̀rọ̀ tọ́lọ́run tí kìí ṣe tàbí ọlọ́ndàkùnmọ́sà sọ wa kó mẹ́ o ọlọ́mọ́sà yàwá yà kọ́ sí ìyá òun náà yàwá ọ̀rọ̀ ìfẹ́ nú ọlọ́mọ́jì jáde lẹ́nu wa gbogbo tábà máa sọ kólúwa mọ́sà máa ṣe déédéé qala Allah قال رسوله قال الصحابة إجوكوا يوم جاء تسواج لوري آيات ينكي لأن سورة البقرة تي akékùlá bọ̀njọ́ akọ́kọ́ ké ìgbà tún jòkó lórí rẹ̀ ń jẹ ìta náà àtúnkékùlá bọ̀ náà ni àlàyé rẹ̀ lódíndí àwa òpá òun náà láàmà kọ̀ntínú lé lórí lẹ́nìí àwọn bẹ̀rẹ̀ ọba Allah subhanahu wa ta'ala alékún ma alékún imani alékún gbàgbọ́ ọlọ́mọṣáàṣì fún ẹnìkọ̀ọ̀kan wọn sam. لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا <coughs> وما جعلنا القبلة التي كنت عليها إلا إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم قد نرى تقلب وجهك في السماء فلنولينك كتلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنت كنتم فولوا وجوهكم شطرا وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تدعو قبلتك وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعض ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك, إنك إذا لمن الظالمين هذه الآيات àwọn àyà tí a ń gbé yìí bá bá a rí pé gbogbo ẹ̀ ń dá lórí ọ̀rọ̀ yíyí padà Allah wa ta'ala tó yí wa mùsùlùmí padà ibi ń dájú kọ ìníṣẹ́lì ti sọ fi kan mọ́ òun náà ni ká máa dájú wakọ̀ Baitul Maqdis ìgbàtọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó wá yíjú kíbùlà padà àwọn tí wọ́n sórí ibú wọ́n ti sórí ibú mẹ́ àwọn mọ̀náfìkúnà tí wọ́n lẹ́ra wọn máwọn mùsùlùmí tí àwọn mùsùlùmí ó mọ̀ rùpára àwọn ni wọ́n tí wọ́n sì kìí sára wọn wọ́n sórí ibú mẹ́ torí béèrè tí wọ́n padà ń béèrè ní béèrè pé àá ṣé ìsìláàmù tá à ń ṣe yìí ò wá yé wa ni torí pé tó bá yé wa èé ṣe tá à ń kọjú bì kan tẹ́lẹ̀ tán tún wá ń yí wa padà pé ká mọ́ kọjú sí ọ̀nà abẹ̀mọ́ gbólóhùn wọn tán wá wí òun ni ọlọ́run Allah subhanahu wa ta'ala wá ń fèsì fún wọn bí áyà yìí gbólóhùn tó ń wí ni pé ma wallahum an qiblatihimul lati kanu alayha ma wallahum sayaqulu sufaha sayaqulu sufaha minan nas ma wallahum an qiblatihimul lati kanu alayha ọlọ́láwọn òpónú kan àwọn aláì àwọn amúkún mẹ́kọ̀ọ́ kan nú àwọn èèyàn bálùkùránì ti wí ni o oni tí ó máa jáde lẹ́nu wọn ni pé àá máa wallahum an qiblatihim allati kanu alayha kí ló gbé wọn kúrò bí kíbìlá sákọjú sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n pa ti tàlàyé kọjá kí láwọn kèfèrí àwọn Kùréṣì Mákà kí ni wọ́n sọ lórí ọ̀rọ̀ kí ni àwọn ahlul kitab minal yahudi kí ni sọ lórí ọ̀rọ̀ àwọn almunafiquna kí ni sọ lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ni wọ́n wá ń sọ bẹ́ẹ̀ tí ṣe tó kú níbi tó ń dájú kan ọlọ́run á lọ́yìn máa dá ọlọ́run pé lillahi al-mashriqu wal-maghrib ìwọ ah, ah, ni a ti ń pẹ̀lú yìí ọlọ́run ọba ló níbi tó rùn ti ń yọ ọlọ́run ọba ló níbi tó rùn wọ̀ sí ibikíbi tó bá wu ọlọ́run méjèèjì ló lè káwọn ẹrú rẹ̀ kí wọ́n máa dá ojú wọn kan Ọwọ́n ọlọ́wọ́ ọba máa fi ẹni tó bá fẹ́ mọ̀nà lọ sí ojú ọ̀nà tó dúró dédé. Áyà yìí, ọ̀rọ̀ táwọn òpònú yìí sọ yìí, ó ní ọlọ́wọ́ ọba wa subhanahu wa ta'ala tún tún gbé wá padà ní wá ń rí fáà sí wọn, ipé وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبه وما جعلنا القبلة التي كنت عليها إلا إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم Ọlọ́run ní kí a pé dáwọn kìbìrí mi ní pé, máa wà láhùn án kìbù láti hímúlẹ̀ tí kánú àléhá. Kí ló gbé wọn kú òmìbí tán dájú kọtẹ́lẹ̀? Ọlọ́run fèsì ẹ̀. Ipé wà máa kíbílà tó wà lórí ẹ̀ nísìnyí tá a dẹ́ ọ padà sí òun ta ni ọmọ kọ̀ọ̀sí sí bẹ́tùl mọ́kìrìsì ta yí padà ọlọ́ni kò sí méjì tá a ti ṣe bẹ́ẹ̀ illa li na'lama man yattabi'ur rasul illa li na'lama man yattabi'ur rasul mimman yanqalibu ala 'aqibayhi ó ní pé ká lè ṣòǹpinya kó lè clear gbangba gbangba báyìí man yattabi ar-rasul ẹni tí ń tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run ká lè máa yàtọ̀ pé ó oh, ó oh, àwọn eléyìí làwọn tí wọ́n ń tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run káwá lè mọ̀ wọ́n ìyàtọ̀ mimman yanqalibu ala aqbi ká lè máa yàtọ̀ sẹ́ni tí ó ṣẹ́rí padà yóò lè máa clear pé àwọn eléyìí làwọn tó ṣe pé bá nábì bá ti ń pàṣẹ ó tẹ́ wọn lọ́rùn o kò tẹ́ wọn lọ́rùn o kí ni wọ́n máa ṣe wọ́n máa tẹ̀lé kásì lè mọ̀ yàtọ̀ láàrin àwọn tó ṣe pé bá nẹ́bí bá pàṣẹ wọ́n máa sọ pé só táwọn lọ́rùn tó bá tẹ́ wọn lọ́rùn ó tẹ̀lé bí ò bá ti tẹ́ wọn lọ́rùn wọ́n ìṣẹ́dí padà tó bá bá ìfẹ́ ẹnu wọn mú wọ́n gbà tí ò bá bá ìfẹ́ ẹnu wọn mú ó ṣàtakò rẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ ń ní ọ̀gọ̀rọ̀ àlàyé tá a ṣe lọ orí ẹ̀ ló dúró lórí pé àwọn ẹlòmíì ń bẹ tí Islam bá pàṣẹ nǹkan kan tó bá ilé lòdì sí tí wọ́n ń ṣe tí ó fẹ́ ṣàkóbá bóyá àájẹ àámú wọn àbó fẹ́ ṣàkóbá nǹkan kan nù gbèsè ayé wọn ẹ mà kọ́ ti ní option méjì nù. No sabadi di ìsìláàmù mú yóò àfẹ́kì jẹ̀mú wọn tábà lè wó pé èyí dáàfi bá yẹ ara wa jẹ́ ayé làwọ́ dì mú wọ́n wá tako òfin ọ̀rọ̀ a ti ṣàlàyé léyìí náà níbi tó kọjá ibi àwa ń lọ lénìí ó ní ọ̀rọ̀ táwọn kèfèrí wá ń sọ kí lọ́rọ̀ náà ó ní délé ní nísìnyí ó níbi táwọn ọmọ rẹ̀ ń dájú dájúkọ bẹ̀ mọ́ àwọn ẹni tán ti wá ń bá ṣe ìsìláàmù tán ti wá kú sórí ẹ̀ ń kọ́ bó ní káwọn yíò fojú sí àwọn mùṣìríkù náà nínú àwọn kòrèṣí àwọn kèfèrí nínú àwọn yẹ̀húdí àtàwọn nàṣọ́rọ́ àwọn mùnáfìkì nínú àwọn tán pera wọn ní mùsùlùmí wọ́n ṣe báwọn ti rí nǹkan ńlá kan challenge ànábì pétọ̀ àwọn bàbá wa bàbá ńlá bàbá wa àwọn ìyá wa ìyá ńlá ìyá wa tí wọ́n ṣe Islam tí wọ́n dẹ̀ ń dajúkọ ọ̀nà bí tá a padà yí dípò ń bẹ̀ mọ́ yìí bóò làwọn ti ṣe ṣe ẹ̀pẹ́ lómi náà bọ́rọ̀ bá di pé ẹ̀kọ́ àlàyé Islam tó yẹ kóró tẹ bá gbé lọ́dọ̀ rẹ̀ ní tó wọ́n máa sọ ni pé ẹ̀ ń jẹ́ wá gbé wáyé nìsín bóò láti wá fẹ́ mọ̀ fóun lòdodo torí pé tó wọ́n mọ̀ sọ ni pé àwọn bàbá wa tó ti wá ń ṣe tipẹ́tipẹ́ ń kó ẹwù tọ́rọ bá dọ̀rọ̀ súnà táà bá ń sàlàyé fáwọn èèyàn pé in tó lùwá wìrè bọ́lọ̀ tí ní a máa ṣeré bó ti ní a máa gbégbà rí ìtọ́lẹ̀ máa sọ ní ah, àwọn bàbá tí wọ́n ti lọ ohun tí wọ́n ṣe pẹ̀lú bó ti yé wọn mọ́ ọlọ́ọ̀lá gbàbẹ̀ lọ́wọ́ wọn tírkẹ́ wà máa kunna mu'adhibina hatta nab'atha rasula ọlọ́láwọ̀ èébì àjẹ èèyàn àbí tàbá tó ránṣẹ́ sí èèyàn mẹ́sẹ̀jì tí ó dọ́dọ́ èèyàn ọlọ́wọ̀ níbi challenge ọkànnù ẹlẹ́ẹ̀kejì rabbana la tu'akhidhna in nasina aw akhta'na ike ẹ̀tọ́wọ́ ní pé ọ̀rọ̀ ilé yóò kìí jọ̀rọ̀ wọn àmà ọba ti gbé nǹkan rẹ̀ lẹ̀ yẹn nìyẹn ọlọ́wọ́ dá wọn lóògbé à dá o wa ma kana Allahu li yudi'a imanakum. ọlọ́dí kí ń wí yìí ah challenge jẹ́ fẹ́ mú wá tí wulẹ̀ wa jẹ́ bá ní sọ́dọ̀ ọlọ́run ìjẹ́ bá lò fi ṣe ìjọsìn fọ́lọ́hun ọlọ́run láwò nira lẹ́nu ìmánì ìjẹ́ bá fi ṣe ìjọsìn ìròyìn jẹ́ kíhun tẹ́ ti kí sọ́nà Baytul Maqdisi ọlọ́run ní kò ṣòfò lọ́dọ̀ tiwa wa ma kana Allahu liyudi'a imanakum fama kana allah li yudhi'a imanakum allah ni imani a ni se kinu a ni ralare a ni se imani yin lo fu a ni je ki imani yin so nu inde ba ti so de mi olohun ko ni we jama muslimi allah wa ba subhanahu wa ta'ala eni ti o ba dolohun mo oni o mo wo bi a se olori kan so lo lo

láàbùn jùhùd atakò ní pé láìláì never and ever ọlọ́wọ́ ọba yìí rá dáadáa ìyẹn kan láàrin ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala bí ẹ bá ti ṣe olóore ẹgbọ́ ẹni bá ṣe mithqala dharratin khayran yara wa man ya'mal ọlọ́run ní wà máa ń yá àmàlì mìsíkọ́lá dárọ̀ tí ní kọ́yìrọ̀ yá. wà máa ń yá àmàlì mìsíkọ́lá dárọ̀ tí ní kọ́yìrọ̀ yá. sọmọ tí wẹ́dà bá ń jó irin sọmọ pé àwọn òògùn náà kàn máa ń ṣiṣẹ́ báyìí sọlá òkìní kí n ṣe jáde òun ó náà ń pè ní dárọ̀ nítorí kéré báwọn ó dàbí kọ mú yẹ̀pẹ̀ nífẹ̀ẹ́ kọ́ wá mú ẹyẹ ọ̀kan yẹ̀pẹ̀ tọ́jú kéré wọn

aya twenty eight ọlọ́run ọba ń sọ ìṣẹ̀lẹ̀ anabiwa musa alayhi wa salam àti ìtàn fìràwọ̀ ẹwà bẹ́ẹ̀ ti ṣe ti kìíní tí ń hù ilẹ̀ rẹ̀ wáyé tí ó dé wáyé tí ó kọjú síra wọn ní àná tó mọ owó wáyé bá ṣe ìdíbò yìí abájọ́ bí ṣe ń hù ẹ máa chẹ́kì gbogbo ẹ̀kẹ́ tó máa wá bọ́ta nínú suratu Ghafir àyà 28 وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله فقد جاءكم بالبينات من ربكم وإن يكو كاذبا وإن يكو كاذبا فعليه كذب وإن يك صادقا يسبكم بعض الذي وإن يك صادقا يصبكم بعض الذي يعدكم وإن يك صادقا يصبكم بعض الذي يعدكم إن الله لا يهدي من هو مسرف كذاب إنبا تاوما جو موسى tí wọ́n ti bẹ́ han annabi wa Musa alayhi salatu wassalam tí wọ́n ti fẹ́ hàn lè mọ̀ wàhálà ti wá lọ lọ́tún wàhálà ti lọ lọ́sí ìdààmú ti lọ lọ́tún ìdààmú ti lọ lọ́sí ariwo ti lọ lọ́tún ariwo ti lọ lọ́sí ìgbà wàhálà ní wá pọ̀ ọlọ́run wá fẹ́ narétì ọ̀rọ̀ tẹ́nìkan sọ ẹni yìí olùgbàgbọ́ ni olùṣẹ́kí jàmá olùgbàgbọ́ òdòdó ni àmọ́ bó ṣe jólúgbàgbọ́ òdodo yẹn ìgbàgbọ́ tó ní sí Musa kò lè gbé jáde kò sì tó bẹ́ẹ̀ kó gbé jáde torí tó bá ele gbé e jáde bí ìgbà tó fẹ́ fa wàhálà sọ́run ara rẹ̀ ṣọ́ dáadáa bá bí ìgbà tó fẹ́ fa wàhálà sọ́run ara rẹ̀ oní tó bá ilé gbé ìmánì mi jáde ìmánì tó wá ní tó fi pamọ́ tí ọ̀gọ̀rọ̀ ò máa ní múmi ní Musa gan ò dáàmà abọ́lọ́wọ́ ọba rẹ̀ mọ̀ pé ẹni yìí olùgbàgbọ́ ni so àwọn fìràúnà wọn àmọ́ gbogbo Musa gbọ́ àwọn ọmọ ìjọ fìràúnà wọn àmọ́ lólùgbàgbọ́ àwọn tí wọ́n jọ ń gbélé ayé wọ́n mọ́ lólùgbàgbọ́ ọlọ́wọ́n Allah subhanahu wa ta'ala wá bẹ́ nàrí ti ọ̀rọ̀ rẹ̀ fáwa ọlọ́wọ́ ni wa qala rajulun mu'minun min ali fir'aun wa qala rajulun mu'minun kan náà wá sọ̀rọ̀ nígbà tí wọ́n dààmú Musa dáàrin kan

ìmánì tí ó gbé síta ni ìmánì tó gbé pamọ́ ni ìmánì rẹ̀ àmọ́ ẹwọ bó ti dọ́ọ̀dì ìmánì yẹn tó torí pọ́lọ́wọ́ ọba wa kìí ṣẹni tí máa ń fojú paṣẹ́ olóore ẹnìkan rẹ̀ ọlọ́wọ́ ọba yìí ráṣẹ́ olóore láre in tó rọra ṣeun ipò nígbàgbọ́bọ̀ tó fi pamọ́ ọlọ́run recognize ìgbàgbọ́ rẹ̀ ọlọ́run recognize رأيت وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانا وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانا أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم وإن يك كاذبا فعليه كذبه وإن يك صادقا يثبكم بعض الذي يعدكم إن الله لا يهدي من هو مسرف كذاب olùwàwà kì í ráṣẹ́ olóore láàyè níbí yìí ẹjá dúró mẹ́rin díẹ̀ ẹja bára wa sọ̀rọ̀ bẹ̀rù ọlọ́run ìlú ọmọ ìyá mi gbogbo iṣẹ́ ládá tó o bá ń ṣe má jẹ́ kí kárí mi wọ̀ mọ̀ pé kò sí bó ṣe kéré mọ́ kò sí bí iṣẹ́ yẹn ṣe áìdì tó ọlọ́run ṣe kí ni ọlọ́mọ ẹ̀sì dákun bá a bá ń ṣiṣẹ́ olóore ọ̀dọ́ta láti ń retí ẹ̀san ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala but ọ̀gọ̀rọ̀ àwa tá a máa ń ṣiṣẹ́ olóore lénìí ẹlòmí iṣẹ́ olóore rẹ̀ yóò máa ṣe bíi pé ó fẹ́ sọ lọ́n lẹ́nu yóò wáyé kí gbogbo èèyàn ó mọ̀ bí àtọ́ bí yàtọ̀ látàlì kí àwọn bí yàtọ̀ lọ́n bá fẹ́ dì dáì kẹ́lẹ́ mọ́tọ́ pé ẹ̀wọ́ ẹ̀ṣẹ́ kò sojú iná tí mo fi ṣe báyìí tó yìí túmọ̀ tó ń ṣe nu tó bá ti ń ṣe kárí mi bí ìgbà tó fẹ́ sọ olúwa wa lẹ́nu níbẹ̀ yẹn yẹn mọ̀ pé mo ṣe o irun mọ́ kí ẹ máa wò mí mo ti ń kírun o lọ́lọ́run náà ọba náà ṣe láwọn tó bá ti ń ṣe bẹ́ẹ̀ kò ṣe ń torí tòun ọlọ́run àwọn èèyàn tó ṣe ń torí wa ọlọ́run lọ́lọ́run gba aládàá rẹ lọ́dọ̀ ọlọ́run ò fẹ́ kárí mi ọlọ́run ò fẹ́ àṣehàn níṣe áárí mi ṣe fáàrí kìí ṣe pé kò fẹ́ ká ṣiṣẹ́ olóore táwọn èèyàn lè gbọ́kọ́ o abọ́bẹ̀ ṣe ń torí káwọn èèyàn gbọ́ sọ́díṣẹ́ tó bá ń ṣe tọ́lọ̀ ń bá bẹ́ fi iṣẹ́ hàn fáwọn èèyàn kò sí bó bá ṣe ṣe ń kọ̀rọ̀ tó

tọ́lọ̀ bá bẹ́ kọmpẹ́sẹ̀tì rẹ pẹ̀lú kan lè mọ́ kò sí bí iṣẹ́ níbọ̀ ọ̀bá ti ṣe kó wọ́ọ̀sì tó iṣẹ́ yóò sì mọ̀ perfect gbogbo ìmkàníyà àwọn material tó yẹ kọ́ lò kíṣẹ́ yẹn fi lè jẹ́ṣẹ́ ó máa lò ó nígbà míì tọ́lọ̀wọ̀ bá fi ẹ̀kò sí níhàn amọ́wọ̀ tó ń ṣe torí tọ́lọ̀wọ̀ bá fẹ́ fi ọ́ hàn ọ́ ní ní gbogbo material téèyàn ń lò gánmọ́gánmọ́ lọ́ọ́ mọ̀ ayé ó sì mọ̀ gbádùn ẹ̀ ayé ó sì máa mọ̀ sí ayé sì máa pariwo orúkọ rẹ̀ ẹ̀yin náà wọ́n kùnrin tá kí ẹ̀wọ̀ wàkọ́ọ́lá rajulun nakira wàkọ́ọ́lá rajulun man huwa àwọn abó ń wọ́n fẹ́ ń bọ́ta Khizrin fi ọlọ́ni mi alì fìràún fìràún ló discover àwọn ọmọ ogun fìràún ló discover àwọn alẹ́ fìràún ló discover òun sì mọ́ra ẹ̀ bó ti wá mọ́ra rẹ̀ nì gbogbo àtẹ́kùtù lúnà rọ́jú ọ̀rọ̀ tó sọ nù tó gbàdà wá mọ́rú yẹn tó náà jẹ́ ọ̀rọ̀ tó sọ náà gbogbo ó dàbí kélé yìí ń sympathize fún Musa tó rọ̀ yìí máa nì ló sọ pé ẹ wàá pa ọkùnrin yìí nítorí pé ń sọ pé ṣé torí tó sọ pé Olúwa Allah ṣe bí wà lọ́hùn tó sì lóhun pé ọlọ́lọ́wọ́ ọba tó wù ṣe bó fún ilẹ̀ yìí lórí tí ń pè rẹ̀ ṣe bó fún ilẹ̀ yìí lórí tó kílẹ̀ ṣe bó fún ilẹ̀ yìí kó lọ́wọ́ ọba yìí ni ọlọ́wọ́ ọba tó wù wà ìyàkó káàdì bá ń fààlẹ́ yìí àmọ́kálù òótọ́ ni tẹ́ ń wí èmi ń kìlọ̀ fún yín o àwọn tí ń ṣe láti òpọ́lọ́wọ́ bí àjẹ́ yìí nǹkan bá yóò ṣe yìí yóò bá yín lóòótọ́ o ọlọ́run sí mà pé ọlọ́run ọba èébọ̀nà mẹ́nìkan tó yẹ pé mùsùlùmí tí mọ́ náà náà pa kàdáàbò lòpùrọ́ ọ̀rọ̀ táwọn yẹ̀wúdí ń sọ pa kólúwa yí kíbílà padà báwọn tí wọ́n ti wá ń kírun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńkọ́ ọlọ́ni ẹ̀yìn wá ni wà máa káàna lọ́hùn lè yòdí àìmà ìbẹ̀wọ̀n náà láti wà a sì wà níbi wà máa káàlà Allahu lè yóò dé à ìmàna níbi yìí fíhì rọ́dún alẹ́lmùrjìá fíhì rọ́dún alẹ́lmùrjìá èsì ọ̀rọ̀ ń bẹ́ ń bí áyà ń fáwọn tá ń ní mùrjìá àwọn àwọn ni mùrjìá tani ó láàrín الإمام الخطابي أو المرجئة لا هؤلاء الخوارج من هم المرجئة جمزوري ها لا هذا خطأ من هم المرجئة أيوة بارك الله فيك àwọn múrùjì a àwọn làwọn tán sọ pé ìtàn pè ní ìmánì kò sí àmàlù rẹ̀ ìmánì kò sí kíní kò sí àmàlù rẹ̀ pé ìtàn pè ní ìmánì òun ni qawlun bil lisan wà àti i'tiqadun bil qalb àmàlù bil jawarih kò sí náà méjì wá ní wọn aláwọn al-murji'atul àtàwọn kùlá àtàwọn murji'a ní definition wọn táwọn pè ní imani wọ́n ní imani ní ọ̀rọ̀ tó sọ lẹ́nu tàbí àti ń tọ́ dì sí ọkàn pé nínú ọkàn rẹ tó bá ti rasulullah tọ́ tó wá rẹ wí bẹ́ẹ̀ náà gbogbo tó bá wù lè máa imani rẹ imani rẹ kánpé torí pé ọkàn rẹ ti gbà ẹnu rẹ ó ti sọ so tó bá ń dẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn ò ní àfẹ́kì ìmánì rẹ ẹ̀ṣẹ̀ yẹn kò ní jẹ́ kí ni kò ní àfẹ́kì ìmánì tó bá sì ń ṣe tọ́lọ́hùn náà kò ní ní ìfẹ́kì lórí ìmánì alákọ́lù lè mọ̀rùjì à láìgbà pé èyàn bá tí ò kírun lọ́dọ̀ wọn kò àfẹ́kì ìmánì rẹ torí pé lẹ́ṣà mìíràn ìmánì ṣùgbọ́n ahlu sunna wal jama'a wọ́n ni rọ́wọ́ al'iman qawlun bil lisan wa i'tiqadun bil jinan bil qalb wa amalun bil jawarihi wal arkan pé amalu lára imani ló wà ìjẹ́kílẹ̀ ọ̀rọ̀ àwọn ọ̀gá ẹ̀ ni wọ́n rí pólúwa ni wa ma kana Allahu li yudi'a ìmánì tọ́lọ́wọ́ bá pè ní ìmánì bí ní irun táwọn èèyàn ti kí ṣáájú ká tó yí kìbìlà padà nígbà tọ́lọ́wọ́ bá lè máa pe sọ̀láàtù ní ìmánì sọ̀láàtù amálù ní àbíkọ́lù àbẹ́ẹ̀tìkà amálù amálù na amálù bil jawarihi wal arkan tọ́lọ́run èyí tẹni tí ma ń ráṣẹ́ iṣẹ́ olóore láàrin ẹ̀kọ́ kan bẹ́ẹ̀bẹ̀ pé ìyẹn èyí ṣe tọ́lọ́ nìkan o èrè olùgbàgbọ́ òdodo náà ẹni bá ṣe ọ́ lóore máa ra iṣẹ́ olóore láàrin máa mọ oore ni ẹni bá ṣe gbogbo kò sí bí oore tí yẹn bá ṣe fún ọ kékeré ma báyìí mọ́ gbàgbé rẹ̀ gbèsè ayé rẹ̀ o ẹni bá yẹ pé bàtà ló rà fún ọ láyé rí ọ gbọ́dọ̀ gbàgbé pé ah nígbà kan rí lágbájá ọmọ lágbájá ló ra bàtà fún mi ẹni bá yẹ pé fìlà ló rà fún ọ láyé rí ọ gbọ́dọ̀ gbàgbé ẹ̀ pé ah lágbájá ọmọ lágbájá ló ra fìlà fún mi ọgbáfà àtàní ó ní ìdá afádáka ìsànà ìfà ìdákìn mìnà lọ́rùn lómi fàlázìm ṣùkọ̀rọ̀ hù abadan wàkọlù fún láàrín jazakallahu salihatan ọgbọ́dọ̀ mọ́lúurí ni gbogbo orí tí èyàn bá ti fọ́ ẹni tó pé ìwé ló kọ ọmọ kó sórí fún ọláyé ẹni tó pé kéwú ló kọ ọmọ pé ah, ó ṣe mí lórí láyé ẹni tó gbà ọ́tọ́ òǹkọ́ nìyá rẹ̀ òǹkọ́ ni bàbá rẹ̀ àmọ́ òun ló náwó lé ọ lórí ọgbọ́dọ̀ mọ̀ pé orí ló ṣe fún

ẹni táwọn èèyàn bá ti ṣe lóore tí ò bá ti mọ̀ ọ́ kò ní mọ̀ tọ́lọ́ náà ìyẹn jẹ́ wípé tí ẹ̀dá ẹgbẹ́ rẹ bá ṣe ọ́ lóore o gbọ́dọ̀ mọ̀ọ́re mọ̀ọ́re fólóore má ya aláìmọ̀ọ́re má sì ya abara mú òrè jẹ má jẹ́ alájẹṣẹ́ má jẹ́ ni tó ṣe pé àwọn èèyàn ò mọ̀ ṣe ọ́ láǹfààní ọ́ wà máa ṣe bí ìgbà tó ọ̀tí ẹ̀já àǹfààní lára wọn rí ẹni bá ṣe ọ́ láǹfààní tí ó yá yóò mọ̀ pé ah! lágbájá ọmọ lágbájá sí ní láǹfààní ah aláyà àjọ anábíwá Muhammad ohun o ẹni bá ṣànábì lóore ah la ilaha ilalla ẹ ma sí si ni ẹni bá fi lè ṣànábì lóore báyìí ànábì yóò ma wá bóun ti ṣe lóore padà bí ẹ̀kọ́ bá ṣànábì lóore yóò wá bí ó ti ṣe ẹni bẹ́ẹ̀ ní kíni oore padà àmọ́lé kí lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ṣe àwọn èèyàn ń fi ibi olóore níjọ́ kan anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi ya nǹkan lọ́wọ́ ẹnìkan níbi ìgbèsè ọkùnrin wádé ó fẹ́ gbà ti bẹ̀rẹ̀ ẹgbẹ́ náà yóò pé níwàí àsìkò tán jọ àgírí ìbá dá padà ò tí tó mo sì wá nù ẹ̀wọ̀n ìrà ẹ̀wọ̀n ọba bẹ̀rẹ̀ sí pẹ̀lú náà nábi lórí ah! fi hádẹ́rọ̀ tí sọ̀hábà níbi táwọn sọ̀hábà wà nìgbọ́n lọ́wọ́ yà áyè ah ìlú bí Umar ibn al-Khattab radiyallahu anhu bẹ́ẹ̀ irú kílẹ̀ lẹ́yìn ànábì tàbí láyẹ̀ kí ń yájú eléyìí tí ń ṣe kílẹ̀ ànábì ní káyì káyì káyì ẹmọ wòrán o anábì ro pé oore lẹ́nu yìí ṣe fún mi mo ti ẹ̀wà bẹ́jẹ̀ pé ọ̀nà tó fẹ́ gbà gbèrè ẹ̀tọ́ rẹ̀ yóò da àmọ́ ó ṣe nílò rẹ̀ ni anábì ní irọ́ o anábì wa wí gbólóhùn kan jọ náà ìwọ náà di gbólóhùn nínú anábì ní ẹwà o inna li sahibil haqqi maqala ẹ̀wọ́ inna li sahibil haqqi maqala inna li sahibil inna li sahibil haqqi maqala ah anábì lẹ́ni bá ní wọ́ ìmọ̀ ń lẹ́nu lórí ọ̀rọ̀ rẹ̀ ní ìmọ̀ ń lẹ́nu lórí ìwọ rẹ̀ ní ìmọ̀ ń lẹ́nu lórí ẹ̀tọ́ rẹ̀ ní ẹ̀tọ́ ẹ̀ ní o ẹjí ó lẹ́nu lórí kí ni lórí ẹ̀tọ́ ẹ̀ anábì ní ìjọba sọ fún ni pé káì kó mọ́ sọ pé ti ń sọ ọ wà tó ṣe wá àti fẹ́mi náà pé kémi náà gbìyànjú àti dẹ́tọ̀ rẹ̀ padà subhanallah ànábì ò take advantage pé àárín àwọn sàábẹ̀ mi mú wa n ní kí wọ́n dì ọ́ wọ́n dì ọ́ n ní kí wọ́n nà ọ́ wọ́n nà ọ́ n ní kí wọ́n sọ ẹ́ wọ́n sọ ẹ́ n ní kí wọ́n gbé ọ́ wọ́n gbé ọ́ ah. ànábì haqqi ń ní ẹnu lórí láìtì ẹni bóòlè yóò ṣe ní láìtì tí ní níṣe bóòlè yóò ṣe lẹ́tọ̀ọ́ kan ní lórí ẹ̀tọ́ ọkànnù tẹ́tù wá mọ̀ mí anábíwá muhammad sallallahu alaihi wasallam anábí lẹ́ni tó dáadù nínú yín tẹ́mọ́ tó pè anábí ní ahsanukum qada'a ẹni pé tó bá gba nǹkan lọ́wọ́ àwọn èèyàn tó fi ṣe lóore tí ó bá dá nǹkan nẹ̀ padà bó yóò yá ni kó tún wá ṣe jù bó ti gbà lọ

ó ti jẹ́ lọ́yà lọ́bí lọ ẹ̀hùn wíwù náà ni ẹgbẹ́ fún ṣùhánàwà àwọn sọ́bá wọn sọ pé ìrìn ànábì ẹni tó dá gbé bọ́kùnrin ó ti ju tí ìwọ́gbà lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ ànábì ní bẹ́ẹ̀ ni ànábì lẹ́ni ó lóore jù nínú iná lẹ́tọ́ pé tóun bá ṣàǹfààní kan láwọn èèyàn tí ó bá dáǹfààní nẹ̀ padà ẹni tó dáa ju tán sí fún lọ ní ó dà padà èyí wòye ṣe à ń gbèlé o sọ́ni tán pè ní èlé tó jẹ́ haram ó ní èlé tẹ́ gbéyàn ní kọ̀ǹdíṣàn abẹ́gbèlé ìyẹn ọfẹ́ yáwó lọ́wọ́ èèyàn ẹ̀yà mi five thousand wá ní à ah, tí bá ti yá o five thousand two hundred lọ́ọ̀bì san kí ni yóò jọmọ́ rìbá àgbákò ni yóò àmì ìyàdé ó ní ẹ̀yà mi five thousand àmì wá ní ẹ̀yà mi five thousand ti yá ẹni tó wá yá ilówó yẹn ìwọ́jú wá mí pé friday mo ní mo fẹ́ dá padà o ẹ̀kọ́ yìí kò sí lára wa mùsùlùmí mọ́ lẹ́nu ìjọ ìwọ́ bá fẹ́ dá padà ẹ̀kọ́ ìsìláàmù ni pé kọ́ mọ oore lóore èyí five thousand ní òmùrẹ́ ti gbọ́ fẹ́ dá padà ìwọ kan kó owó fún ni wọ́n ní àbá ẹni ṣe mistake o five thousand five lẹ kà síbi ohun ìkọ́wá ní ẹ̀ mo mọ̀ọ́mọ̀ kà ní mi ṣe mistake oore lẹ ṣe ní èmi náà forí san oore ni ẹja lọ mọ oore jọ̀mọ́ mọ ìyá aláìmọ olúwa wa gbé e iṣẹ́ aláìmọ ẹni ba ṣiṣẹ́ olori bá ti wo kékeré mọ́ lọ́ọ̀ a ah, àìrọ́ àníjó lọ lásán yóò gbẹ̀san rẹ̀ ìwọ ẹwà rí mùsùlùmí lè ní ọgọ́rọ̀ mùsùlùmí lè tí wá ya aláìmoore kódà ẹlòmí lẹ́yìn kó tó wá ya aláìmoore torí èyàn aláìmoore kan burúkú lọ́ya o ẹwọ́n ẹlòmí tó wá ya afibisú olóore ẹni ó ṣe wọ́n lóore aburú ni ó máa ṣe sí padà ẹni ó bá fún ọ ó yẹ kí náà dún ni pé ah sẹ́ni ló ṣe báyìí fún mi èmi ló ẹwà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam anábì sọ gbọ́nà nǹkan anábì ní man sana'a ilaykum ma'rufan fakafi'uhu man sana'a ilaykum ma'rufan fakafi'uhu anábì lẹ́ni tó bá ṣe dáadáa kan fún yín fakafi'uhu ẹ compensate ẹ̀ dáadáa yẹ ẹ jí ó lọ ìkàwọ́ pé ẹ bó ṣe wá lórí náà ni ọlọ́run tí ó sọ́lẹ̀ sọ yóò ọlọ́run ni ó sọ lẹ́sàn lóòótọ́ tí retí ìrádọ́dọ̀ ọlọ́run bọ̀ ìwọ́n tó ṣe lóore yẹn náà káàfi ooo compensate ẹ̀ wo pé kí nìwọ̀n náà lè fi ṣoore fún padà kódà ká nígbà fún olówó ni ó wá kówó fún wọn kówó fún wọn náà kàn wó pé kí lèmi náà tiẹ̀ ni tí ó dàbí kémi compensate ẹ̀ ẹ̀yin náà fẹ́ ṣe dáadáa fún padà ẹ wá rí tẹ́ lè fi ṣe dáadáa fún anábì ni wọ́n sọ fún ẹni bẹ́ẹ̀ pé jazakallahu khayran bí a tẹ́ bá ti in fact ẹ ti more than enough ń tẹ́ ṣe gán ti kọjá fi compensate ẹ̀ torí pé tọ́lọ́run bá gbàdúrà yín tó bá yín lè bá yín san lẹ́san ẹ̀san tí ó gbà yóò ju kí ni lọ yóò ju tó ṣe lọ ìrẹ́ ọmọ ìyá mi nínú Islam mo rí fẹ́ ní bá ṣe ọ lóore dúpẹ́ orí fẹ́ni tó wúrí gbà lọ́wọ́ rẹ̀ tẹ́lá ànábì tó wá sọ̀rọ̀ yìí awárẹ́kọ̀ rẹ̀ lára ànábì wàláyà ànábì moore títí ó moore fún ìyàwó ìyàwó ìyàwó tó fẹ́ ànábì moore fún ọ̀rẹ́ ànábì moore fún alágbàtọ́ tó gbà ànábì tọ́ ànábì moore fún ìyá wa Khadija bóòlù jẹ́ sànábì ìyàwó Khadija làkọ́kọ́ fẹ́ yàwó ànábì nínú tí Khadija wá ṣe ni pé bípò rẹ̀ ti tó tó lọ́lá ńjọ́ náà tí ayé mọ̀ ọ́ lọ́lọ́lá lólówó tí ètò ṣẹgbẹ́ ànábì nítọ́jú orí ó sì rẹra rẹ̀ ńlẹ̀ orí àkọ́kọ́ rẹ̀ ó wá bá ànábì fún rẹ̀ tí mo fẹ́ fẹ́ ọ ànábì mọ̀ lórí orí èkejì owó rẹ̀ tó tún wá ní yóò tún wá tẹ́lẹ̀ lẹ́bá ti jẹ́ náà ní ohun ẹ̀yìn náà ní ohun àbá lo owó tí èsì owó ànábì ànábì yóò wá kọ̀ǹtró owó ẹ̀yìn ara ilé ara ilé tí ò ní sí ripa wọn bí ànábì yóò wá dọ̀la tó máa fi sọ̀rọ̀ pé ẹ ọ̀nà tọ́jú ayé náà ó wà náà ẹ kọ̀díjà kọ́ kọ̀díjà kò sírégún lórí ànábì rí ti máa ń ẹ̀rọ àmọ́ tọ́rọ bá dùn àtọkọ̀kọ̀ bá yímọ̀ sí ìrìngún ẹ̀ẹ́kíní ṣe torí kójú wájẹ́ ṣe èmi náà kọ́ ni mo sọ kíní kan ní èmi náà kọ́ ni mo ra kíní fún yín èyí bàtà tó wọ̀ sẹ́sẹ̀ yẹn èmi náà mo ra fún ẹ aṣọ tó wọ̀ yẹn ṣe àà ọtí fi alimọ́nù wà láza ọtí fi báṣẹ olórí rẹ jẹ kọ̀díjà kan anábì ìmọ̀ lórí bẹ́ẹ̀ ṣe tó wà mọ ọ̀gá ìmọ̀ ọmọ mélòó la máa ń kà sáà nábì bá nábì bí ọmọ méjì ọmọ méje dà nábi odidi ọmọ mẹ́fà lódindi Khadija ló bí bá nábi ọmọ ẹyọ kan tó kù ọ̀nà ni Ibrahim ta ló bí bá nábi Mariya tó al-Qibtiyya Mariya al-Qibtiyya gbogbo àwọn ìyàwó tó kù wọn bí mọ́ bá nábi ipe kọ̀díjá ló bímọ fàànàbí ànábì tún mọ̀ lóore ẹ̀dàkùn tí olóòtú ẹ̀dà bọ́lọ̀ ló sọ ọmọ látara rẹ̀ àmọ́ àṣà ara rẹ̀ mo ti rí ọmọ gbogbo ọ̀rọ̀ mọ́ lóore ọ̀tọ̀ ìyẹn ló fà ń jọ ọ̀dídá wa jáde láyé oore ń ànábì wá gbàgbé rẹ̀ sẹ́ni náà ọ̀nà tá a sì mọ́ sí dáadáa sáwọn òkú tó ti kú ó ní àwọn ọ̀rẹ́ wọn àmọ́ wá sí dáadáa sí wọn níṣe pé àgbàgbé ẹni òkú ànábì wà dẹ́ran dùgbólẹ̀ yóò pa ẹran bó bá pa ẹran tán ó lè gbódi di kan dá mẹ́rin ó lè gbódi di ẹran ó lè gbódi di ẹsẹ̀ ẹran ìwà ni ó yá yóò máa pín àwọn onípín fún àwọn ọ̀rẹ́ ìyàwó rẹ̀ Khadija ibi ànábì tí wá ń pín owó wá gbé yàrá wá ìṣàjọ kan ibi ànábì tí wá júwe pé à èyí fòrè sọ́rẹ́ nìí nígbà yàrá kò ríjà ya aisha wa ni ah, ewu tí ẹ wá níjọ náà ẹ tí wọn pẹ náà ewu wa ní gbogbo ẹ náà kọdíjà yìí náà kọdíjà kọdíjà àwọn ọ̀rẹ́ rẹ̀ náà lẹtún gbóni bí ẹ náà fún ìyẹn kí wá àbẹbí ah wá wá wá wá mọjà àtàrà wa o làkọlẹ rùzíkùtù ṣọgbà ha ah sọ kí o nífẹ̀ẹ́ rẹ̀ Ọlọ́run ọba lójú ogún fẹrẹ fún mi mo nífẹ̀ẹ́ rẹ̀ sọ tó wá meanwhile aisha tá nebi ń bá wíjọ́ náà kò bímọ kò lóyún lébi tí ó bímọ àwọn mílíọ̀nù ní ìmọ̀ ní kò lóyún láàárọ̀ kò dalẹ́ àwọn kan náà fà ní ó ti lóyún rí àmóyún pàṣẹ mọ́ lára whichever the case kò rọ́mọ gbẹjọ́ nílé o sí ìwà ànábì ò sọ gbólóhùn yẹn nítorí bó fẹ́ aisha náà tún pé ah, ah, ah, ọ́

ó lè mọ́jà èyí ni wọ́n mú kọ́ ìdá o máa mú píríncípù tí wàá di àwọn òní ó máa jà létí wàá tí wọ́n wá ní àwọn sáàlù ti sọ bẹ́ẹ̀ gbẹdẹ bá ti ń sunkún wà bùsílẹ̀ sí gbogbo ẹ̀kọ́ wọ́n máa ń wà lórí láìpẹ́ nígbà mi gbogbo ẹ̀kọ́ àmọ́ kí la fẹ́ mú bí ọ̀rọ̀ tá à ń sọ yìí ó ní pé ànábì mòórì fúta ní Khadija ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì fẹ́ sọ̀rọ̀ nípa Abubakar ah anábì ní èèyàn ò ṣe mí lóore tó bábò bá sèrè ti ṣe mí lóore lọ́nà anábì ló jura rẹ̀ lẹ̀ fún mi ó tún wá ju dúkìá rẹ̀ lẹ̀ fún mi èyí ń kọwọ́ bọnú owó rẹ̀ bó ti wù mí sallallahu alayhi wa sallam ẹ̀dà kò tó dìde anábì tí ó pé àwọn ẹni tó bá ṣoore fà anábì gan àwọn ni wọ́n rò páwọn rí akọ́ṣe ó ọ̀rọ̀ mi òye tí ó pé akọni fún yẹn pé ah èmi náà ti ẹ̀rọ aṣọ fà anábì anábì fi ń wọ̀ àbọ̀mọ̀ bẹ́ẹ̀ oore yìí àbọ̀kọ́bà òní tó ń tí bí ànábì ló tún wá mọ̀ fún wọn pé ẹ̀ṣẹ̀ nínú oore aláwọn kèbèrí tó ti lọ ànábì tún wọn rántí ẹlòmíì pé áà ah, lágbọ́jọ́ ọmọlágbọ́jọ́ ṣe báyìí rí bí èé bá ṣe kó ti kú ni ni wọ́n fi ti ẹjọ́ ta ni wọ́n kí lápéjọ máa Ummu Ayman Ummu Ayman yìí wọ́n lórúkọ rẹ̀ ní barọ́kà kí lápé barọ́kà hmm. barọ́kà yìí ẹrú ló jẹ́ fún ìyá Ànábì sallallahu alaihi wasallam tí ìyá Ànábì fi lóyún Ànábì ojú rẹ̀ ló ṣe ogun làwọn ọ̀ràn wọn wá jà ní mẹ́kà wọ́n láwọn ọ̀ràn wọn wà nú àwọn tó wá jagun ní amulfield níjọ́ tán wá jagun tán gbé irin wá láti wó Kaaba ìbẹ̀ náà ti kó Ummu Ayman lẹ́rú ìgbà wọn wà máa pín wọn pín kan ìyá Ànábì ìgbà ìyá Ànábì wá bí Ànábì tán Ummu Ayman yìí ó wà nú àwọn tó tọ́ ànábì sọ̀rọ̀ pa àmọ́ nǹkan kò wọ́n ibà àbí a sì mọ́ Halimatu bintu Sa'ad ní tó tọ́ àwọn Banu Sa'ad táwọn yẹn padà mọ́ pé ní Halimatu Sa'adiyya bó jẹ́ sí pé ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀ lẹ́dàrú Halimatu Sa'adiyya àwọn èèyàn mọ̀ pé Halima gangan ló kọ Sa'adiyya wọ́n fi tàbí tiẹ̀ rẹ̀ sí wọ́n mọ́ Banu Sa'ad

wọ́n àwòrán ànábì fi wá dàgbà ànábì ló wá rà kú olóko ẹrú nígbòyí pé ẹrú ìtújú pẹ́ ànábì sọ́dọ̀ ọmọlúwàbí Ummu Ayman ó wá lọ́kọ ọkọ rẹ̀ padà wá jáde láyé ó wá kúkọ́ àwọn èèyàn fẹ́ Ummu Ayman náà fẹ́fẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ àná ànábì gan-an olótó ànábì ipò kí ló wà sáà lọ́yìn báwọn ipò bí ìyá ni àmà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹnu pé Ummu Ayman ló tọ́jú ànábì ànábì ò gbàgbé ẹ̀ ànábì ò sí kíni jama kò gbàgbé ẹ̀ ànábì yóò máa wá Ummu Ayman lọlé yóò máa wá lọlé ṣeré ní tí wọ́n jọ jòkó tí wọ́n jọ máa dọ́wẹ́kẹ́ tí wọ́n jọ máa ṣe kíni jama tí wọ́n jọ máa dọ́ ànábì tí wọ́n wá Ayman lọlé ní tí wọ́n wá Ayman gbóúnjẹ kalẹ̀ wíkà ànábì

akọ ràǹkómi tó ti dàgbà náà ta ní òbí abo ràǹkómi náà ní títàbí bá lóun gbé yín tó mọ orí ọmọ abo ràǹkómi kìí sọ ọmọ òjò tí ò ní lè gbé yín lànàbí ń wí tàbí ń ṣàwàdà ìgbọ̀rọ̀gbọ̀ ẹmọ́rún débi kí kò fẹ́ lọ́kọ̀ ànábí wa kéde pé ó yá tàlẹ́ni náà tí ó lè fẹ́ umu aiman ẹni ó na wọ́n jọ náà ni zaidun ibn haritha zaid ibn haritha zaid ibn haritha yìí ẹrú lò náà lọ́dọ̀ ànábì ànábì wá fẹ́ràn zaid ibn haritha níbi ànábì fẹ́ràn rẹ̀ dé ọmọ ànábì náà máa ń pè zaid tí wọ́n máa ń pè zaid ní zaid ibn muhammad hibbu rasulillah olólùfẹ́ ànábì

ṣé ìwọ lè mọ ìyàwó kan lọlé ní ìṣòro tí ẹ mọ mẹgbẹ ìyá rẹ lọkàn mẹgbẹ àǹtí rẹ lọ àbá ìyá rẹ ó ka ọmọdé ni pé a ràwọn kò bó ṣàgbákò ládùúgbò gbogbo obìnrin tí bẹ́ẹ̀ lé ayé ọ̀wá rẹ lòmí máa fi abẹ́gbẹ́ mi zayd ibn haritha ó fẹ́ umu ayman wal a'jab wa a'zam al-amr Zayidu ibinu Hadisa, Umu Haiman ló padà wá bí Usamatu ibinu Zaid. Usama ibinu Zaid náà, ó náà tó wá di olólùfẹ́ ànábì débi pé àwọn sàábé mọ̀ pé ó fẹ́ ànábì fẹ́ràn rẹ̀. Náà ṣe máa ń pe Usama nù Hibbu ibinu Hibbi Rasulillah. Hibbu Rasulillah, ibinu Hibbi Rasulillah, pé olófàájọ́ tóbìnrin kan dáràn tí wọ́n ṣe hádù fún àwọn sàábẹ̀ àánú obìnrin wọ́n ti wọ́n pé ah tí wọ́n wà gí lágbájá lọ́wọ́ ni àwọn arúnú pé tálà lè bẹ̀ tálà lè pè tó lè bá wa bẹ̀ ànábì wọ́n rẹ̀ ní tálẹ̀ lọ bá ń bí gbé ìfẹ́ àtànábì ó wò tiẹ̀ tó wojú ẹ̀ kọjá òṣàmọ́ àmọ́ gbà òṣàmọ́ náà tán tó sóun náà lórí tó náà lọ́dọ̀ ànábì ó kábàámọ̀ jọ náà wọ́n ìwọ wá bá ẹni tó dáràn ṣẹ̀rí ọlọ́run bẹ̀bẹ̀ àtẹ́ṣfà òfin haddin min hududillah ìsáàmà ń gbò lọ di báyìí wọ́n máa bá yẹn bẹ̀bẹ̀ níbi ìwọ̀tọ̀ lọ́hun ká máa lòfin ọlọ́run mọ́ wọ́n máa bá bẹ̀bẹ̀ ìsáàmà sí lóhun tí ń gbẹ̀ǹjọ́ náà fi ẹ̀sán tí ó mú àìmọ̀mí ṣe fà nẹ́bí ànẹ́bí ò gbàgbé ẹ̀ dákùn pò ní wọ́n ṣe wá ń ya aláìmoore aláìmoore ló wá pọ̀ nísìnyí ó pọ̀ nínú ẹni tẹ́ ẹfun lé ní o aláìlú sí tó fẹ́ gbalẹ́mọ̀ yín lọ́wọ́ ẹ àwọn èèyàn mú èèyàn lọ bí iṣẹ́ èmi ti ṣe ń kọ́mpìnì kan nísìnyí mo wá rọmọ ìyá mi kan ti di ń pa mo rọmọ ìyá mi kan tí ò níṣẹ́ lọ́wọ́ kí ló yẹ kí n ṣe jọmọ́ kí n mú lọ́bẹ̀ ni ayé ẹ̀kọ́ ni ẹ ó wà mú wọ mùsùlùmí ó wà mú ọ lọ síbi iṣẹ́ ìwọ wà mọ tó gbẹ jẹ ẹni tó mú ọ wá ọ tún mọ wá gbẹ ẹlẹ́ṣẹ̀ kan tó lè dáhùn wálẹ̀ kí wọ́n lè bọ́ síbi ipò rẹ̀ ọ wá dẹ̀ntán ni kó wá jẹun tó wá ṣe kí ni wọ́n wá mú ọ ní lọ́wọ́ dání ah ọ̀gbọ́rọ̀ yìí àbá nísìnyí èmi mo gbóúnjẹ kalẹ̀ mi mo lóúnjẹ o mo wá ń jẹ oúnjẹ mi mo wá rí wọn náà pé a sọ̀bú lèrè sanawi gbogbo ojú ẹjẹ ilé yóò tí jẹjẹ ọ̀yá sanawi wá jẹun sanawi wá súnmọ́ bí oúnjẹ mi the next day àjẹ́ pé ó kàn fẹ́mi lọ́wọ́ dání òun sì ń jẹ oúnjẹ lọ ṣe ó mọ̀ lẹ́wọ̀n ó kú láláì mọ̀ rí a fi ibi sú olóòyẹ̀ ó yẹ kẹ́ ti mú dáàbì mọ̀ sínú kalẹ̀ o àti mẹ́wọ́n ó ti wà nílẹ̀ tọ̀ ó yẹ kẹ́ ti mọ̀ pé èèyàn àti kóbi tó. níbo là ń lọ bó là ń bọ̀ ni pé ọlọ́run mọ̀ sí wa láláì mọ́rí o àmọ́ ọlọ́run ò ní ṣe wá bẹ́ẹ̀ yẹn pẹ̀lú káwa náà ká dúró níbi tó bá yẹ kí àdúró sí i ọlọ́run kan níbi táwa yà sí ibi tẹ̀síìrù lé nìrè kì í ṣe tọ́pìkì wa gángan nù tẹ́ẹ̀kẹ́ bí a ti ń bọ̀ ní ọ̀rọ̀ àwọn yẹ̀wúdí tí wọ́n ń lọ́dí kọ̀mpléènì pé ìgbà ọlọ́run ọba ń ní káànẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam ipé káànẹ́bì ó mọ yí kíbúlà padà pé irun táwọn èèyàn kan ti wá kí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ níbo ni ìbò ni ó wà lọ́lọ́wọ́ bá wá ń sọ fún wọn pé wà máa kana Allahu li yudi'a wa hmm. ọba irun táwọn èèyàn kan ti kíká tó yí kíbìlà padà ọlọ́run rẹ̀ irun wọn ò kàn nílọ lókò lásán ní kíni wọ́n gba ẹ̀sùn wọ́n gba ládàá pé wọ́n ṣiṣẹ́ fọ́lọ̀ wọ́n gba ládàá pé wọ́n kírun fọ́lọ̀ wọ́n gba ládàá pé wọ́n mọ òfin ọlọ́run ìrọ̀ ọmọ ìyá iṣẹ́ olóorí tó bá ń ṣe pàpé kò sọnù iṣẹ́ olóorí tó bá ń ṣe kò ومن يعمل مثقال ذرة خيرا يرى ọlọ́lẹ́ni tó bá ti ṣe olóore bó ti lè wò ó kékeré mọ ìyárọ̀ yóò rí kò ní lọ lásán ẹ wò kèfèrí kẹgbà wọn kèfèrí ohun àtẹlẹ́bọ àti yahudi ohun àti nàṣọ́rọ̀ èyí tó bá tí ó bá ilé kú sórí ẹnu tó bá dálìjá mọ́ kò sálìjá náà ayú ẹ̀kọ́ ni èyí tó bá wá ṣiṣẹ́ olóore nù wọn láyọ̀ lọ́wọ́ ní jẹgbé ẹwà ni abẹ́ kọ́ mọ́sálásí ìdè yíwá gbé ẹwà mú wá àbóní ẹmọ́ wọ́n rí ìgbà yín kọ ògbò látìkù nílé ó sì kọ iṣẹ́ kí ló ṣeun ọlọ́run ní jẹ́ gbé lórí ẹ̀ ẹṣẹ́ lóòótọ́ tó bá dálì kí á mọ̀ kò ní lẹ́sàn àbí alátayé ń bì í á kọ̀m̀pẹ́sẹ̀tì ẹ̀ kò fi ní níwájú ọlọ́run pé ọlọ́run mo gbó mọ́lájí mo wá kọ́ láyé ń kọ́ ẹ̀ á fún wọn lẹ́sàn rẹ̀ ọ̀rí páyé rẹ̀ ń dùn ní ọ̀rí pé ìjọba fẹ́ náwó sí ọ̀rí náwó sí ni lẹ́sìn mọ́ ẹ̀san àwọn dáadáa kọ̀ọ̀kan tó wù náà sí láyé oníṣẹ́kíní onígbà ọlọ́ndàkùn iṣẹ́ olóorí mọ́sàmọ́sẹ́ rọrùn fún wa àwa ti mọ̀ pọ́lọ́wọ́ ọba ò ní jẹ wá gbé lórí iṣẹ́ olóorí tó bá ní ká ṣe a sì mọ̀ pé àwọn iṣẹ́ olóorí tá a bá ṣe àgbà ẹ̀san rẹ̀ ọlọ́ndàkùn mọ́sà san wá lẹ́san iṣẹ́ olóorí wa and ikhlas ó ní kíṣẹ́ ó jẹ́ torí tọ́lọ́run kíṣẹ́ fi mọ́ ní ìtẹ́wọ́gbà ọlọ́ndàkùn mọ́sẹ̀ ní ìwọ̀ wa ọlọ́run kó jokun ìkíláàsì fún wa kó jẹ́ kí iṣẹ́ wa kó lè jẹ́ ti tọ́lọ́n abilọ́wọ́ wa bí wọ́n lè yíwa kára lè yíwa ìdí wa fọ́lẹ̀ ayé zidani wa iyyakum ilman nafi'an wa rizqan tayyiban wa amalan mutaqabbala lọ́la kò ní sí tafsiru rọ̀lẹ́ báyìí lọ́la tó dàbí pa ní muhadara kan ní àwọn ọjà lọ́la ní Lagos Island kí wá sọ̀la nìkan láti ọ̀la tuesday wednesday thursday gbogbo àwọn tá a bá mọ wá tafsir kò ní sí tafsir kò ní rọ̀lẹ́ ní gbogbo ọjọ́ mẹ́rẹ̀ ní àwọn ọ̀nà ọjà èkó ń dumọ́ta kankan lútẹ́rù kankan àwọn bí tá a mọ̀ wà ní abẹ́rẹ́ ọmọ Allah subhanahu wa ta'ala kó mọ̀ṣà bá wá ṣe rọrùn àmọ́ láàárọ̀ ìjòkó wa tá a máa ń jòkó láàárọ̀ àjò lọ́la àjò tèmi láàárọ̀ yìí nípa fàdọ́ as-sahabatul kiram mawaqif wa manaqib àjò làárọ̀ yìí torí àwọn gbòjáde tá a lọ lánàá á òrìn àdíẹ̀ ìyẹn ti gbọ́dọ̀ mọ sọ àlàáfíà rẹ̀ lò àtúnwá wà nínú oṣù Ramadan tóbi jẹ́ sí gbogbo àwọn kókó jàǹjàǹ yóò fa kí àwọn lẹ́kṣọ̀ kọ̀ọ̀kan kó máa rí bákan àmọ́ ẹni tó bá ń láǹfààní àti máa wà ní online ẹ̀ máa wò ẹrú ọlọ́run kan fẹ́ síbi ẹ̀jú kan gbà kan àmọ́ ìjẹwà bá tí ń sọ ìmúṣẹ̀ tó rántí ní ìrántí náà wọ́n lé túmọ́ wọ́n ti mẹ́bàá gẹ́ẹ̀tì bí bóyá bí kinní kan tó ta bá ní àwọn àdọ̀rọ̀ ti ta èyí tẹ́jọ mọ́tọ́rọ́ta àbára àtàdà tó bá fẹ́ wá ẹ̀sì kójọ mọ́tọ́rọ́sì ẹ̀sì mọ̀ tán gbogbo tí bá ń lọ náà ẹ mọ̀ sí kínú ẹ̀sì mọ̀ wò ń bẹ̀ ẹ̀ẹ̀tàn ní láǹfààní àti ìgbìmọ̀ ẹni tó wà ní dínà abẹ́rẹ́ Allah wọ́n wa ta'ala kó mọ́ṣà bàbá ṣe rọrùn láàárọ̀ la kápàdé ní jíta as-sahabatul kiram mawaqifu wa manaqib yòókù nípa jíta tafsir yóò máa di ìrọ̀lẹ́ ọjọ́ friday insha allah àwọn ìrìnàjò wa yóò máa jẹ́ nínú èkó láti ọ̀lọ́rọ̀ subhanakallahumma alhamdik ashhadu kò هذا أبو علي سبحانك الله وبحمدك إن شاء الله لا إله إلا أنت أستغفرك والسلام عليكم ورحمة الله وبركاته